بسم الله الرحمن الرحيم <clears throat> يقول المصنف رحمه الله ولهم عنه مرفوعا لا يؤمن أحدكم حتى حكون أحب إليه من والده ووالده والناس أجمعين وعن المقدام بن معدي كرب الكندي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يوشك الرجل متقعا على أريكته يحدث بحديث من حديثه فيقول بيننا وبينكم كتاب الله عز وجل فما وجدنا فيه من حلال استحللناه ما وجدنا فيه من حرام حرمناه ألا وإنما حرم رسول الله صلى الله عليه وسلم مثل ما حرم الله رواه الترمذي وابن ماجه باب تخريبه صلى الله عليه وسلم على لزوم السنة الترغيب في ذلك وترك البدع والتفرق والاختلاف والتحذير من ذلك وقول الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقوله تعالى إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء وقوله تعالى شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تفرقوا فيه وعن الإرباد بن السارية رضي الله عنه قال وعظنا رسول الله صلى الله عليه وسلم موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب فقال قائل يا رسول الله كأن هذه موعظة مودع فما فما تهده إلينا فقال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن كان عبدا حبشيا فإنه من يعش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة رواه أبو داود والترمذي وصححه وابن ماجه وفي رواية له لقد تركتكم على البيضاء ليلها كنهارها لا يزيغ عنها بعده إلا هالك ومن يعش منكم فسيرى اختلافا كثيرا ثم ذكره بمعناه والمسلم عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وللبخاري عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى ولهم عن عنس رضي الله عنه قال جاه ثلاثة رهط إلى أزواج النبي صلى الله عليه وسلم يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم فلما أخبر بها كأنهم تقالوها فقالوا وإن نحن من النبي صلى الله عليه وسلم قد غفر له ما تقدم من ذنبه وما تأخر فقال أحدهم أما أنا فأصلي الليل أبدا فقال الآخر أنا أصوم النهار ولا أفطر وقال الآخر أنا أعتزل النساء فلا أتزوج أبدا فجاء النبي صلى الله عليه وسلم إليهم فقال أنتم الذين قلتم كذا وكذا أما والله إني لأخشاكم لله وأتقاكم له لكني أصوم وأفطر وأصلي وأركض وأتزوج النساء فمن رغب عن سنتي فليس مني وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال بدأ الإسلام غريبا وسيعود غريبا كما بدأ فطوبى للغرباء رواه مسلم الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته بنفع الله سبحانه وتعالى الله باتي كوايينا ويتيم ما جوكو سبيراتي الله باينا نباتي أدوكفو أترى صلاة فالنبي صلى الله عليه وسلم أولا ليه أو صحابة أتبقوا مسلمين أطاقوا تفضل القيامة أفاتي وقتنا فضيلة الشيخ المجدد محمد بن عبد الوهاب رحمه الله ثم هو فيس ثم الله رقم أنا كما àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà tí wọ́n bẹ láyé lọ́la akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn àbí àkátúrà wọn àbí àti ṣàǹfààní lọ́nà kan sí kejì àbí àwọn èèyàn ṣàǹfààní ara wọn ọlọ́run bá kí ó jọ kó bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. a wà lórí báàbù tí afáà ti ń sọ̀rọ̀ nípa ìnífẹ̀ẹ́ anábì sallallahu alaihi wa sallam àti ìmọ̀ ipò tí ó yẹ kí ànábì wà sí wa àṣàlàyé àwọn ahadith àti àwọn ayat ilé tí àfọlùkọtà tí wọ́n mú wá ó ṣẹ́kù hadith bíi méjì ní báàbù yẹn wọ́n wà láhùn máa ánúhùn marfu'an àbí la yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi min waladihi wa walidihi wan nasi ajma'in hadith yìí hadith tó gbajúmọ̀ ti buwa mọ̀ náà nínú àwọn nǹkan tí hadith wàláhùmá olúwàláhùmá ayé lè Bukhari wa Muslim marfu'an wọ́n gba àtàrà sallallahu alaihi wasallam pé la yu'min ahadukum ẹni kan ní yóò ti dùrùbọ̀ owó dodo tó pé hatta kuna habba ilayhi tí ó fi di pé àrùmísà ni yóò nífẹ̀ẹ́ sí jù ní wáládì yìí ju ọmọ rẹ̀ lọ wà wálídì yìí ju òbí rẹ̀ lọ wà náà sàjùmáyìn àti gbogbo ìlà papọ̀ àwọn mímọ̀ rahimahumullahu ta'ala wọ́n ní nafiyul iman fi hadha al-bab pé aláṣù pé àrẹ́bí sàlásàlá ó gbé imani kúò lára ẹni tí kò bá tí ì nífẹ̀ẹ́ òun òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ju ọmọ àti òbí ẹ̀ lọ àti gbogbo ẹ̀ àbí ká pé imani ò tí pé ìgbàgbọ́ rẹ̀ sí kí ni o kò tí pé gbogbo àwọn hadith ilé ìta bá ti rí la yóò mìíràn àdókùn la yóò mìíràn àdókùn ata yóò hìbà láàkì máa yóò hìbà lè nàfsì. gbogbo àrí ìta bá ti rí àwọn gbólóò yìí afáwọn alimami bẹ̀tẹ̀ mi rahimahullah ta'ala wọ́n ní ìnáma yuradu bí nafi kamal iman wajib ìnáma yuradu bí nafi kamal iman wajib. ìdí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ náà ni wípé wọ́n ń ṣe àmúkúrò pípé ìgbàgbọ́ tó jẹ́ ìgbàgbọ́ ọ̀rẹ́ yẹn lọ́rùn yẹn tó yẹ kéèyàn ní ìgbàgbọ́ tó jẹ́ pé ọ̀rẹ́ yẹn náà bá túláàsì lọ́rùn ẹni kò tí ì pé lọ́dọ̀ ọ̀rẹ́ náà ni. pẹ̀lú mẹ́rin ní ìsàgbórun pé alimanu wajib àti alimanu almustahab so alimanu wajib àwọn fẹ́ pé dẹdẹlá ó wà lọ́rùn rẹ so tí ẹ máa sọ pé láàrin mi náà àdókùn àtà kádà wà kádà ó gbọ́dọ̀ pé imani tó jẹ́ imani dandan kò tí ì ṣe kí ni o kò sí pé lọ́dọ̀ rẹ tó bá dẹ̀ mi lè sọ pé ẹ ah, ibi ẹni mọ́nì ní òtí gbẹ́ ibi mọ́nì gẹ́gẹ́ ṣe mọ́nì ọ̀rọ̀ yẹn lọ́rùn mi ibi tẹ́ pé dandan láàrin nǹkan tó bá ti sọ̀rọ̀ àwọn nǹkan báyìí fún túláàsì ni túláàsì ni ká gbìyànjú bá ṣe ṣe kíni o bá ṣe ṣiṣẹ́ tí nǹkan yóò fi wà lára wa ẹ̀rọ fún mi tẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ìgbà tó ṣẹlẹ̀ irú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin ànábì àti Umar ibn Khattab radiyallahu lápòjú ikú dáhùn sọ lébà yìí ẹnìkan bá ń bẹ n tó fẹ́ fúnra rẹ̀ kò fẹ́ fọmọ làkejì ẹni yẹn ìmọ̀nà wájib ìgbàgbọ́ tó jẹ́ ọ̀rẹ́ yẹn lọ́rùn rẹ̀ kò tí ì pèsè la tó máa ní ah, lágbájá ó nífẹ̀ẹ́ ọmọ làkejì bó ṣe nífẹ̀ẹ́ ara rẹ̀ ẹni yẹn ò gbọ́dọ̀ bú ẹ̀rẹ̀ o ọgbọ́dọ̀ rẹ̀ gbọ́dọ̀ sọ pé ah, ẹ kí wá ṣe kí wá padà mí ní ibi tí mo lè ṣe mọ́ ni ẹ ah, o ó gbọ́dọ̀ gbìyànjú bí ìnífẹ̀ẹ́ ọmọ làkejì bó ṣe nífẹ̀ẹ́ ara rẹ̀ bó ṣe kí ni o bó ṣe wà lára rẹ̀ ومن يوق شح نفسه فأولئك هم المفلحون ọlọ́ni gbẹ́ni tó máa lè borí ojú kòkòrò ẹ̀mí ara rẹ̀ ojú kòkòrò ẹ̀mí ara ni wọ́n fi jẹ́ pé èèmọ́ fẹ́ kí téèyàn dábì tẹ̀lé mí nù naturally bọ́lá ṣe dá ọmọ nìyẹn èèyàn á fẹ́ lápòjọ́ ní ìṣúná gbé oúnjẹ síwájú èèyàn èèyàn wá rí i pé ẹrẹ́ka tóbi ìkejì léegun èwo ni ó wù yẹn jẹ́ ní méjèèjì ara lè sọ tábà ní jámọ́là tó tóbi ni. Normal, natural ni tábàrà kan tó sọ pé àtẹlẹ ah, gún yẹn ẹni ò nọ́mà nù wa ẹ máa sọ ká ah, ò nọ́mà ó náà pé nǹkan rọ́lù ọ̀ naturally ọlọ́wọ́ bá dààmú wa tó yẹ pé ìṣẹ̀ ẹ̀yin ọmọ ni ẹ máa nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹni tí ẹni tí àdúgbò wa sọ pé ìmìnira àdúgbò kan yẹ bàdà àkè ìmọ̀ ìbẹ̀rẹ̀ ìjùmọ̀ ẹni pé mo nífẹ̀ẹ́ kó jẹ́ pé mi máa jẹ́ ìtótóbi náà bọ̀ tí wọ́n tó bá pé ó bá lọ onílà ìlú títóbi náà wà lọ́dọ̀ tiẹ̀ náà ìníṣẹ́ kí ni o ìní kórìíra rẹ̀ wàá rẹ̀ bá yẹ yá mo nífẹ̀ẹ́ lákòójú ní wọ́n sọ wípé a fẹ́ gbé mọ́tò kan tó wọ́ ti five billion mọ́tàlá a fẹ́ gbé bùn ẹnìkan ẹ̀dàkó ta ni yóò wù kó jẹun gbogbo wa ni ó wù rà ló fi jẹ́ pé náà àdìsá alif nàbí tọ́lì ẹ̀dà sọ pé làwọn ti yẹn nà rọ́ọ̀yà tàgọ́dà rajul yuhibbullah wa rasuluhu kiri wa ọsàn abẹ́sọ wọn ní kọlùkọlù kálùkù lọ́gbọ́n àbíbi tí wọ́n dọ̀la o màá gbé àsíá ogun bíi tá à lọ yìí màá gbé fún ẹnìkan tẹ́ pé ọlọ́run àtànẹ́bì nífẹ̀ẹ́ rẹ̀ sàkóyẹ́kẹ́ ìmọ̀ òpé ẹ̀kọ́ jẹ́ Umaru kálukú ń lọ lé pé ọlọ́run jó jẹ́ mi ni gún àdífì ẹ̀yìn ni o pé o tún lẹ́ àkàlí náà mọ̀rọ̀ ní pé òun ò tẹ̀ mọ́ fẹ́ wà nípò aṣáájú rí yẹn pé ọlọ́run mi sọlá ẹ̀rọ àkútà ni àfẹ́kọ̀tà àtàlábì nífẹ̀ẹ́ o ara ẹni ẹlẹ́sì nífẹ̀ẹ́ náà àtàlábì sọlá sọlá wọn kà kọ́ ọ tó wá ń gbèsè wá jọ kejì àbí wọn àyìn náà àlíyù náà àbí fọlù àlìbà kò tiẹ̀ tó wá ń jọ́nà tiẹ̀ kò sí ń jókò wọn ní anáwó ibi gẹ́gẹ́ sí lójú ojú kan yọ lẹ́nu so ìdá bí gbogbo sàbẹ̀sẹ̀ ń tẹ̀ mọ́ ìgbà sẹ́rẹ̀ bí wọ́n gbé fún àlè padà ìjẹ́ àrí àṣà àti lẹ́mí wọn mo fẹ́ ká gbọ́ kẹ́lìmẹ̀ làyò mi àdúgbò láti sàn sọ yẹ kéye ìjẹ́ àrí kẹta lẹ́mí wọn ẹ̀ẹ́n tí ó bá jẹ́ pé lẹ́yìn ìgbà sáà wá fún àlè yẹn in tó ń wù pé kójó tánà bí wà fún tánà bí wà fún àlè yẹn ẹni tí wọ́n gbé àkọ́yẹ́ kó jẹ́ àlè àbí wọ́n ṣe kẹta rẹ̀ òní làyò mi àdókòm hatta yuhibba li akhihi fa yuhibbu li nafsihi al-hadith wa'd so ìdánilẹ̀sẹ̀

sorry then ẹni tí wọ́n sọ fún pé ó ah, nífẹ̀ẹ́ ọmọ nìkan ẹni tó bá kọ́ fìlà àkíkọ̀ pàápàá bá ti wọ́n sàlàyé rẹ̀ yìí ẹni tó bá pẹ́ ìnífẹ̀ẹ́ ọmọ làkejì ọba wá sí lọ́dọ̀ rẹ̀ tó wọ́n wá lẹ́jẹ̀ pẹ̀lú ṣèṣì yẹ ẹni yẹn ní ìdí kó ṣiṣẹ́ lórí ara rẹ̀ tí kìíní yóò fi wà lára wọn tí mo fẹ́ mú gẹ́gẹ́ tí mo fi lọ́ọ́ bí àlàyé yẹn náírà fún mi mọ̀ bóyá ìbára yẹn sọ wà wá dáhà. irú ọ̀nà ìwúrọ̀ wa sẹ̀ sí Umar bin Khattab radiyallahu anhu Umar sọ fún àdébísàn pé la'anta ahabba ilayya min kulli shay'in illa min nafsi àrẹ́bí ìwọ ni mo nífẹ̀ẹ́ sí ju gbogbo nǹkan lọ yàtọ̀ sẹ́mi ara mi sẹ́lẹ̀ fẹ́ràn rẹ ju ara mi lọ bàtà bí tó mọ̀ sọ bá nàbí mi sọ́lá fàkọ́lá nàbí yìí sallallahu alaihi wasallam la walladhi nafsi biyadihi hatta akuna habba ilayka min nafsik lẹ́bi ni mo fọ́ ọlọ́run bá búra ó máa ẹ̀ tí ì láà ìmọ̀nì rẹ̀ ò tí ì pé ìmọ̀nì rẹ̀ wájib gẹ́rù káàmì ìgbàgbọ́ tó jẹ́ ìgbàgbọ́ rẹ̀ yẹ̀kẹ́ sí kí ni kò tí ì pé sí ọlá alábi tó wá búra kó wà lẹ́jọ́ nafsi bi yadi mo fọlọ́ bá tẹ́mi mi bẹ̀rẹ̀ wà búra hatta akuna habba ilayka min nafsi ó dìgbà tó o bá tó o ṣe débi pé mo nífẹ̀ẹ́ mi ju bó o ṣe nífẹ̀ẹ́ ara rẹ̀ káwá padà sí ibi mùsàlù tá a lò kásọ bá nàbí wa mẹ́lá yé sallallahu alaihi wasallam sẹ́wọ́n agbé mọ́tò yẹn lẹ̀ mọ́tò bá bì lọ yẹn sẹ́wọ́n agbé tá a lọ́yà ká mọ́tò ìfúta lásọ ẹ́ àrọ̀sùn lásọ sọ́lá sọ́lá tó gba àbúrò nífẹ̀ẹ́ ànábì ju ara wa lọ lẹ́yìn ànábì kò sálòmí rẹ̀ wá dé ilé ìjọba pé àwọn sọ́nà káàdì yìí kọ́ dìbò náà rẹ̀ sọ́nà sọ́nà bí kú lè ṣe níbi ogbó gẹ́gẹ́ tí wọ́n ń kọ́ dáná pé sọ́nà ah, ti ẹ̀jẹ̀ akọ́kọ́ yóò tàbí bí kú náà wíwẹ̀ lọ sọ̀rọ̀ nígbà tí kí sọ àpsọ̀ tí wọ́n rún wọn ẹ̀jẹ̀ òfin àpsọ̀ rẹ̀ láàánú màjìmáyìn sọ́nà bá bá kiri Siddiq abakiri bó wà ní àpsọ̀ sófẹ́ bákiri sọ̀rọ̀ sọ́gbà bákìrì ti gbọ́ ó ti mọ̀ information bẹ lọ́wọ́ yìí pé ànàrọ̀sọ̀ fẹ́lẹ̀ ń dákàrọ̀ ha yẹ́mu lọ́la yẹ́mu lọ́la sọ̀rọ̀ ti sọ̀rọ̀ afsọ̀ rìlẹ́tì àbákìrì táàmì bá tó wọ́n mi bá yẹgu tiẹ̀ tẹ̀tí ò bá bọ́ sí o inshallah àánú wa lè dìde torí pé ànábì abọ́dọ̀ nífẹ̀ẹ́ ànábì ju tani lọ. bọ̀dé ti sèwéka wà bọ̀ ọmú wa wọ́n á bẹ̀rẹ̀ pé nínú wa àti àfa àlàgbẹ́jà àti àfa àkèrè tani ká fún tí wọ́n náà sì ní rọ́gbà mọ́ sọ pé làbí mi làdókòó lójú sọ tó fọwọ́ padà máa da lóhùn mẹ́ta mú tó yín nìsí sọ pé àìrọ̀ o èmi náà èmi náà o ó di ẹni sè torí pé sábà ní àlè fún ọ̀sán lóṣù ẹ̀sìn Fatima tamsan lọ́dọ̀ tamsan pé Muawiya Usama mẹ́ta ọkọ̀ kíkọ́ wà bá tamsan sọ pé Muawiya ń tiẹ̀ òun ń tiẹ̀ sọ̀rọ̀ òkú láì mọ̀ lálá òun ò lò lọ́ sí ìfitọ́jú rẹ̀.

so kẹwàá bí kásọ pé wọ́n pe Usama wọ́n pe Abu Jaham wọ́n pe Muawiya kalẹ̀ wọ́n ní pé tani ká fi Fatima ìfọ́ ẹnì kan ní èmi pé náà àṣùwárẹ̀ ah, la brọ́dà náà yóò mi àdókò ìwé lu àpé àsìlò so bọ̀tọ́ pẹ̀lú sọ́dún ló wá dà wà pọ̀ báwọn pẹ̀lú kò ní tẹ̀lẹ̀ mọ́ o ẹ̀yẹ ti lọ o tàbí ẹni sẹ́ni wọ́n dẹ̀ àpapọ̀ bá àṣùgbà àṣùgbà àṣàmọ́bí à so bó ṣe rí nìyẹn so irú ìmẹ́ni irú ọ̀rọ̀ báyẹn tó gbogbo àti ẹ̀ má ti níbi ìbí tẹ́lẹ̀ sọ yí pé wọ́n tẹ́ bá ti rú nẹ́fíù báyìí tí wọ́n bá ṣe nẹ́fíù ìmọ̀lì kọ́ lọ́dún yẹn gbogbo tẹ́ gbogbo àhàdí ìbí tàbí ìṣẹ̀kọ́rọ̀ àwọn mọ̀ rí pé ẹni tẹ́ bá ti gbogbo ìṣesí yẹn abọ́dọ̀ ṣiṣẹ́ lára bí ó ṣe padà sára tó ní pé nẹ́fíù kàmọ́lì ìmọ̀lì alùwàjì ṣùgbọ́n wọ́n ti mú ìgbàgbọ́ tó jí ọ̀ràn èèyàn wọ́n ti mú kó fẹ́ nìyẹn ìyẹn ni pé ìgbàgbọ́ yẹn ò ṣe kíni o kò pé ẹ̀fọ́ wọn sọ pé náfíìlì ìmánìlì wájú wọn ní náfíìlì kàmáàlì ìmánìlì wájú ìgbàgbọ́ tó jí ọ̀ràn yẹn tó yẹ kó fi sin náà ọba rẹ kò ṣe kíni o kò ti pè so ó ṣiṣẹ́ ara rẹ bó ṣe kíni o ló ṣe pé ẹ wá Umar rọ̀dẹ̀ láàánú nǹkan tá à ń sọ nìyẹn faqala lahu Umar Umar ní fa innahu al-an ó ní wallahi la anta ahabbu ilayya min nafsi radiyallahu ta'ala anhu Umar ní nísìnyí ànábì mòyínà tó wá fọlá àwọn bàbúrà fún ọ pé ìwọ ni mo nífẹ̀ẹ́ sí jù láti ìsìn lọ kọ́lá ju ẹ̀mí ara mi lọ ànábì sọ̀tàn ní àlàáná ya Umar àlàáná ya Umar ànábì ní ìsìn ẹ̀ ayé imanu ẹsẹ̀ kí ni o ó ti complete. so ìdán tabari àwọn hadith báyìí ìdáàmú ẹgbẹ́ yìí náà ni wípé ẹ jẹ́ ká mọ ẹni tí kò bá ti ní ìròyìn yẹn la àbùkù kan ń bẹ pẹ̀lú ẹ̀ àbùkà tó wá tó ṣe kíni o tó bá tó ṣiṣẹ́ lórí bí ìròyìn yóò ṣe pé sí ni àlọ́ bíjẹ́ pé Umar bin Khattab kò dúró dìgbà tí àbùkù ẹ bá dé ojú ẹ̀ sọ́jọ́ ní alhan nísìn bá sì sí lọ là ń ta àbí lẹ́yà min nafsi. fàdé hadith la yu'min ahadukum so àfihàn sàlẹ̀ gbọ́dọ̀ la yu'min ahadukum. ṣùgbọ́n àbọ̀bọ́lọ́ àdífẹ́ látàrí ìbàdàn àti gbọ́dọ̀ ṣe kíni ló fẹ́ wà most ها إيه؟ ان طيبه لنفسي ابي الطيبه الاخي إيه، طيب ما يحب نفسه فاذا سبقوا سبقك كاريسي إيه، من كان يؤمن بالله واليوم الاخر سبقوا الدنيا وقصدك خير على وليسمع او فليكرم ضيفه او فليكرم جاره عارف بالله لكن من كان بالله وسكنه فلا يوضي جاره من كان يؤمن بالله واليوم الاخر فلا يوضي جاره بس اقول لك kìí ṣe pé yóò pọ̀ lórí àwọn so àwọn èèyàn ni yóò fi ṣe ṣé màá ti fẹ́ ṣàlàyé àwọn nǹkan tó bá jọba àwọn èyí tó wà mọ̀ṣúwòrò tó rọrùn jù táwọn òde ìrántí nìyẹn máa ń lò so tó bá padà síbi àdéhùn eré tó jáde fìrì bá bàbá ní musa ní ibrahim ọlọlá àlàyé mìíràn àdókò àtà àkúnà àbà ilé yìí àdébìyàn tí di olùwà àwọn òdòdó tí gbàgbọ́ rẹ pé tó fi jẹ́ pé èmi ni màá yóò nífẹ̀ẹ́ sí jù mí ń wá ládìí tó kọ́ ọmọ nìyẹn máa ń nífẹ̀ẹ́ ọmọ ọmọ nìyẹn ó máa ní kí ni o ó máa nífẹ̀ẹ́ ọmọ níbi wa tí ó fi nífẹ̀ẹ́ òun ju ọmọ rẹ lọ wà wà nídìí tí ó fi nífẹ̀ẹ́ òun sọ̀sọ́là ju òbí ẹ̀ lọ ó bá bẹ̀rẹ̀ pé nínú wa nínú ọ̀rọ̀ àbí àti àti ìta ló mú òun àmì mo mú sọ̀là kọ́lá kí àbá jókòó ẹ̀ wọ́n sọ ah, sọ́mà rẹ̀ dádì mi sọ́mà rẹ̀ njẹ́ òun jẹ́ sórí ibú ní àkìámọ̀ nìyẹn sẹ́ni yóò rọrùn fún wa pé wàyí jẹ́ àdẹ́ka aláàtúnṣe kàbí ìmọ̀lẹ́ sẹ́rẹ́ kàbí ilm fàlátù ti húmà wà sọ ìbò húmà ìdúró ìyàmà ọ̀fà kí ni yẹn máa rọrùn fún. nígbà tó bá di pé bàbá bá lọ pa ọmọ láṣẹ kó ṣe pé apata ọlọ́wà tàbí ọ̀rẹ́ sọ́là yóò rọrùn fún mi láti mọ́tẹ̀lẹ̀ bàbá tó kọ́ wùrẹ̀ sí gbọ́ yé láti kéré pé mo nífẹ̀ẹ́ dádì àdẹ́bì yù dání lọ yù dádì mi lọ sọ́kọ́ lẹ́dẹ̀ bá sọ pé pákó tàbí dádì ẹ̀ náà kó mọ̀ pé mo wùrẹ̀ nífẹ̀ẹ́ àdẹ́bì yù yín lọ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ so tàbí lè ní ó mú ìdáyìí ṣeun adákùnmọ̀lá ọlọ́run jẹ́ mọ̀nà. wa walidi wan nasi ajma'in tó sì nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam ju kí ni lọ gbogbo èèyàn lápapọ̀ lọ. so gbogbo èèyàn pátápátá bẹ́ẹ̀ ti rùkẹ́ pọ̀ tó ó máa nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam ó máa nífẹ̀ẹ́ ànábì jù wọn lọ. so al-mahabba al-khalisah lillahi azza ìnífẹ̀ẹ́ tó jẹ́ ìfẹ́ pẹrẹgẹdẹ tí ò nẹja bákanú tí ò ní kẹkẹnu ọlọ́run subhanahu wa ta'ala náà la máa nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo àwọn ìkúta bá nífẹ̀ẹ́ rẹ̀ yóò máa jẹ́ tábì àtàn yóò máa jẹ́ lábẹ́ ìtẹ̀lé ti tọ́lọ́run ọba so a nífẹ̀ẹ́ àrùn sọlá tó gbọ́dọ̀ sí ọlọ́run ká ṣe kí ni o ọlọ́run ká nífẹ̀ẹ́ àrùn sallallahu alaihi wasallam a nífẹ̀ẹ́ àwọn sàhábà náà tó gbọ́dọ̀ ká ṣe kí ni o ọlọ́run ká nífẹ̀ẹ́ wọn a àwọn mọ̀mìnir tó gbọ́dọ̀ ká ṣe kí ni o ká nífẹ̀ẹ́ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. وعن المقدام معدي كارب الكنديج رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يوشك الرجل متكئا على أريكته يحدث بحديث من حديث فيقول بيننا وبينكم كتاب الله عز وجل فما وجدنا فيه يحدث من حدث أو يحدث يحدث بحديث من حديث فيقول بيننا وبينكم كتاب الله عز وجل فما وجدنا فيه من حلال استحللناه وما وجدناه فيه من حرام حرمناه ألا وإنما حرم رسول الله صلى الله عليه وسلم مثل ما حرم الله رواه الترمذي وابن ماجه المقدار ابن ما ذكر الكلي العام أن رسول الله صلى الله عليه وسلم قال أنا صلى يوشك الرجل متكئ على عريقتي ó fẹ́ سلنا náà lọ́wọ́ gbẹ̀yìngbà tí a rí ọkùnrin kan mọ̀tẹ́kì àárẹ̀ àríkàtì tí ó lórí ìtẹ́ ẹ̀rẹ́ rẹ̀ yàní lórí àga ọlá àga tó ṣe é yí àga tó ṣe é rọ̀gbọ̀kùnrin lórí tó ti yé yuhaddathu bi hadithi min hadithi wọ́n kà fún wọ́n kà ọ̀rọ̀ kan fún nínú ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ báyìí alábìdí ẹ̀sọ́ báyìí náà hadithi báyìí alábìdí sọ pé àfò lè hà lápòjúwe alábìdí ká fi inú bẹ̀ẹ́lẹ̀ wọ́n kà sí létí kí ẹsẹ̀ pọ̀ ló tó kà fún rẹ̀ wọ́n fún lẹ́rìí pẹ̀lú àdìsí kan nínú àdìsí ànábì sallallahu alaihi wasallam fayakó tí wọ́n kà fún ànábì sọ́bẹ́ àfọ léyà àbára ìsọ́kè mọ̀ àsọ̀rọ̀ mi kà wẹ́ iná ìzẹ́rẹ̀ pàfẹ́ náà àdìsí ká fẹ́rẹ̀ gbẹ̀lẹ́ àdìsí ká gé sókòtò àdìsí ká má fọwọ́ sí jẹun àdìsí ká má fọ́tò tí sàn ká àdìsí ànábì sallallahu alaihi wasallam fún bọ́ ayé ọlọ́lọ́wà àwọn ọmọ ní kíkọ́ nípa fi sọ báyìí pé yóò ṣe kò ọkùnrin kan tẹ́ pé rọ́jò ẹ̀ mùtẹ́kẹ̀rẹ̀ àkàtà ẹ̀dẹ́rù kìí ẹni tí ó ti wà ní ipò kan ìmọ̀ bóyá ipò yẹn pé ó yogún ma ìmọ̀ bóyá fúnra ni o ó ti sẹ́dẹ̀ bẹ̀ tó ti wá nípò ó wà nípò bóyá ọba àlú bóyá gómìnà bóyá mùdírù lékéwù ṣètò ìrẹ̀jẹ̀ mẹ́ yóò wà ní kan bóyá olówó ọlọ́rọ̀ ọlọ́rọ̀ bá kẹ́ tó jẹ́ pé pé jókòó nínú olórí irú kí o lórí irú àdáká sọ ẹni ọkọ̀ ẹ balẹ̀ tàbí mi. nígbà ẹni yẹ ọkọ̀ ẹ̀sẹ̀kí ni o ọkọ̀ ẹ̀ balẹ̀ wọ́n wà mẹ́ka fún pé àrẹ́bí sọ báyìí àrẹ́bí sọ báyìí fàyà kó yẹ mọ̀ àṣọ fún wọn pé baynana wa baynakum kitabullah azza wa jal ó ní ẹwà fà ẹmọ́dà láṣẹ ara yẹn ṣíjẹ́ bá fẹ́ bá wà sọ níbi ẹjọ́ jẹ́ pé kùránì rẹ̀ fi mọ̀ sọ baynana wa baynakum kitabullah ìntàwọn ọ̀rọ̀ tó jọ dàwọn àti ìgbàpọ̀ ó ní ọ̀rọ̀ ọlọ́wọ́ bá wí bẹ́ẹ̀ ìntẹ́ bá lè ríkà fún wa kùránì kò ní kẹsàn-án ó fi jẹ́ pé ẹ́ẹ̀rì lónìí ẹni mẹ́rin sọ pé kò sí kan tí ń jẹ́ rọ́jìmù ní Islam rọ́jìmù ni pé tí ẹni tó bá ti ní ọkọ tàbó níyàwó tó bá ṣe zìnà kálẹ̀ ló kò pa stoning to death ẹni mi ò sọ pé yóò dẹ̀ wà nípò authority ó lè jẹ́ olówó olú kan ó lè jẹ́ nìkan tẹ́lẹ̀ tọ́rọ̀ ó lè jẹ́ gbajúmọ̀ kan yóò dẹ̀ mẹ́ta pé kò sí kò sí kò sí ìdájọ́ wa ní Islam pé ah ó lè jẹ́ ìdájọ́ wa dáadáa wọn ni tí ó wà ní kẹ́ wọn àlè mú wánu Quran ẹ̀kọ́lá ìmọ̀ká tí bá ń gbọ́rọ̀ nǹkan ó lè lè mú wánu Quran náà ní divine book báyìí nana wa báyìí náà kọ́ọ̀m kìtà ànábì nǹkan tí wọ́n máa sọ ẹ wo àdìsí ń dọ́jọ́ jámà yìí pé ọlọ́run ọmọ ń ànábì ẹ̀dẹ́ sọ̀rọ̀ fẹ́ nu gbogbo náà ìbá sọ pátá tá a bá kó kò sí pé yóò báyìí àfi kí lè mọ̀ ẹlòmíì kọ́ right up lórí story to the people sí nǹkan tí ń jẹ́ ká lẹ́yìn lókùnrin sínú ṣẹ̀yà. bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ marriage to minor tẹ́ máa ń pariwo èèyàn fẹ́ ọmọbìnrin tí kò sí dàgbà púpọ̀ lọ́jọ́ orí yẹ́dùn ọmọ ọdún bíi bẹ́ẹ̀lù mẹ́wàá ọmọ méjìlá ọmọ eighteen age wo minor ti bẹ̀rẹ̀ Nàìjíríà sí eighteen men eighteen wà sí sálàdì a máa sọ pé àrísà fẹ́yàwó ní ó fẹ́yàwó àìsà lọ́dún mẹ́fà sọ́lá àṣàlà ó ṣe ákùnrin nìkan àpẹẹrẹ lọ́dún mẹ́fà ó sì wọlé tọ̀ ní ọdún mẹ́sàn-án wọ́n mú wá wá pé a ah, kò lè rí bẹ́ẹ̀ o àkọ́kọ́ náà humanity kò lè jọmọ nìyẹn à ah, ọdún mẹ́sàn-án bó ṣe fẹ́ rí alákọ̀ọ́kọ́ ni pé ṣé nàìjíríà lànà bí gbé ni sọ́lá àṣà so bí àwọn oníkàlùkù ibi tó kàlùkù gbé bá a ṣe ní kàǹdìkàǹdì yìí tábà wo èjì nkálukú àti èèmà rí ẹgbẹ́ wa yìí nílùú mi ó ti tó báyìí tó ti rí fáfùà ẹ̀mọ̀ fẹ́rẹ̀ ẹ̀jì kánípẹ́ yẹn mọ́tò balẹ̀ jọ̀wọ́ lẹ́fọ̀tọ́ mọ́tò bá jọ̀wọ́ sọ̀rọ̀ kí ni ìyànà àríkàtà ní àbúrò mi jẹ́ ẹni <laughs> múra ń dàbà lẹ́fọ̀ wọ́n tó ń jẹ́ ẹ̀bà tó ń mú gàrí tó ń jẹ bisikíìtì dábẹ́ bọ́ọ̀lì kankan <laughs> ẹ̀kọ̀ọ̀kan búrẹ́dì ojoojúmọ́ eléyìí jẹ́ tíkì oúnjẹ gẹ́gìrì yúgọ́ọ̀tì gbogbo ẹ̀ àwọn kan tó sára lóore ó tó bí lọ sí ẹja wà tó báwọn yẹn ṣe rí ẹ bá rí ọmọbìnrin twenty ìlú mi ó sì dìyà ọmọbìnrin twenty nígbà míì ẹnu ká ìjọ ti fẹ́ kọ́ fífi máa fífi ah, gbọ́ à nínú ìgbà ẹ̀sìn àti ẹ̀rù fífi mo ti gbójú ẹ̀ńtì ó ah, <laughs> yóò bẹ̀rẹ̀ ní ma sọ kó sí iná rùn báyìí so ìtọ́sán táwọn fẹ́ yàwó Aisha ní ọdún mẹ́sàn-án kí ni wàhálà wa sọlá rẹ̀ then ẹ̀ńtọ́ ẹ̀dàkùn ẹ̀ńtọ́ ni Aisha bá fi tó ní tó bí ọ̀dẹ́ láàrin wọ̀jọ̀ kò sọ padà lò kí wàhálà sí so tó má sọ àwọn nǹkan yẹn ẹ̀rọ tó yà ẹ̀rí kan mú wà lókùrọ̀ àrùn tánibí fi Aisha ọdún mẹ́fà lóòótọ́ tẹ̀pá àti nílórí lóòótọ́ irú àwọn táwọn ẹbí ń sọ nìyẹn sọlá rẹ̀ tó má dìgbà ìgbà dẹ́mìnira ẹ̀rí wọn wọ́n sọ pé baynana wa baynakum kitabullah àwọn òtakò kùrọ̀ àrùn níta bá ti gbé wàlú kùrán àgbà lọ́wọ́ yìí ẹlọ mẹ́rin wàlú kùrán padà bí fẹ́ ṣàlọ́mọdún mẹ́fà ó ti ṣàlọ́mọdún mẹ́sàn ẹgbẹ́ àkó tárkà mọ́ ti fi dé ààrẹ rí àyà sọ̀rẹ́ hà nínú kùrán padà bí fẹ́ ṣà ní ọdún mẹ́fà àbọ̀dún wọlé tọ̀lọ́dún mẹ́sàn mọ́ láti máa rí nínú àhàdí. sọ ẹni tó bá ti wá rí wọ́n ní gbogbo tá a bá ti rí náà Quran tó jẹ́ àlàálẹ̀ àjọ ń sọ̀rọ̀ ni pé wọ́n àti wọ́n lè mú àdìsí wá pé kàmọ̀gé sókò tó wà ní Quran àá ẹ káyà Quran fa ni o ó mọ̀ o ó o ó sì mọ̀ pé àdìsí sáǹkà tọ́ ni o ṣe kí ni o ó ń dàrá ọmọ ọjọ́ ní mi haram haram náà nígbà bá rí ó aláàjọ lọ́la ọmọ ẹwà àdábì àdábì náà àlà etí yín mélòó kẹfẹ́ máa ṣe rí ibú káàkiri mọ́ yín lè bá a dá kẹfẹ́ máa ṣe àṣeṣòfò látàyè lọ wà inna mimma harrama rasulullahi sallallahu alaihi wasallam mithlu ma harrama Allah wà inna ma harrama rasulullahi sallallahu alaihi wasallam mithlu ma harrama Allah ẹgbọ́ gbogbo tí àdábì bá ṣe léèwọ̀ fún yín gẹ́lẹ́ bí tọ́lọ̀ bá ṣe léèwọ̀ fún yín náà alẹ́ ìgbà tí ìrìn rẹ̀ ní kúránì níbi ṣe à máa dúró dẹ̀rí máa dúró di ẹ̀rí nínú kúránì ìtẹ́lẹ̀ bá ṣe léèwọ̀ fún àwọn ẹgbẹ́ máa ṣe ìsbáàlì ó sì kò tó àmọ́kọ̀dá kó sí àwọn àjọ ọkùnrin mùsùlùmí ó ní ìdí ẹ̀rí kankan jù báyìí náà lọ nígbà tó sọ̀rọ̀ fún ọ yẹn wà máa yan tẹ́kọ̀ ànàlà ké parọ́ ọlọ́run ti fọwọ́ ọlọ́run ké parọ́ ọlọ́run ló ránṣẹ́ so kéye máa takò ní sẹ́ni bí bá mú wa sọ̀tàlà èyẹ ń takò lọ́nù ọlọ́run sọ fún wa pé ànábì ìparọ́ o tó bá ti sọ fún yín èmi mo sọ fún ẹ wá ní ọlọ́run yìí sọ pé òun parọ́ ṣùgbọ́n àbí òun parọ́ ẹ̀yà gbọ́dá ti dà yóò bá wọn yé ọlọ́run sọ fún wa pé ànábì yẹn parọ́ o sọlá ẹ̀yà wá ní ọlọ́run yìí sọ pé òun parọ́ o ṣùgbọ́n ànábì yẹn tọ́ yìí òfin parọ́ ni ṣe ìpọ́n ló ti sọ pọ́lọ̀ parọ́ mi ìbélébìlì ṣe wọ́n lọ sọ pé ànábì yẹn parọ́ jẹ́ni pọ́lọ́ jẹ́ni èkìrí yẹn náà wàhásà subhanahu wa ta'ala àmọ́ ìṣòro so kama àwọn ìlú ìkẹrẹ ń ṣe káwọn ọmọ ẹgbẹ́ kẹṣẹ rẹ ká tó wọn sọ pé àdúgbò sàn sọ rẹ na so mo ní ìdẹ̀rí ní Quran. náà so that ó ní nípa abẹ́rẹ́ níbi ló sọ ó dẹ̀ fẹsẹ̀ Mule? so ah, ẹ mẹ̀jẹ̀ ká lọ di àwọn ilé àwọn kuran jù ọ̀tẹ́ pé wọ́n mọ̀ sọ pé wọ́n wà jáde náà fẹ́kẹ̀ tábí lá iná ilẹ̀ ìtàbà náà òkú sáde wọ́n náà níta Quran rí ní kuran kálá máa tẹ̀lé àwọn èyí ṣe báwo aláwa ilé ìwò títù kìtàbà wàmísìláwù màá àdúgbò sọlá sọlá ní ẹgbọ́ ọlọ́run bá fún mi ní alukur'an àti àfijọ́rú rẹ̀ nísìlẹ̀ àwọn náà sùn ní ọlọ́run bá fún mi ní kur'an àti irú rẹ̀ ó mi pẹ̀lú rẹ̀ so kur'an bó ṣe jẹ́ ẹ̀rí tó jẹ́ wáhayù min Allah kàdálíkà alhabib awisunna wáhayùn min Allah azza wa jalla bẹ́ẹ̀ náà ni kur'an bẹ́ẹ̀ náà ni sunna ṣe jẹ́ wáhayù àtọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala bí kur'an ṣe bẹ́ẹ̀ ni kí ni iná ni sunna jẹ́ وحي قال ابو عنه حديث قل اسد بن عطية رضي الله عنه وإن كان جبريل عليه السلام ينزل على النبي صلى الله عليه وسلم بسنته كما ينزل عليه بالقرآن أبو سكيان أكيان وإن كان جبريل عليه السلام وإن جبريل عليه السلام اسد بن عطية وإن كان جبريل عليه السلام, عليه السلام, عليه السلام ينزل على النبي صلى الله عليه وسلم بسنه kàmá yẹ́rùsọ̀ lálẹ́ ìbìlì kùrán ó ní àdébí sábẹ́ rí ẹ̀ jìbìlì mọ́ wá mú súnà bá gẹ́lẹ́ mú sùn mọ́ mú kí ni wá bá nàbí o alukùrán aláwa ẹni wò títún kìtàbà wọ́n mi sílá wò máa asan bi ati yani kana nabi kana jibril salam yanzilu ala nabi sallallahu alaihi wasallam bi sunnah kama yanzilu alayhi bi madha bil qur'an gẹ́lẹ́ bó ṣe máa mú kúrò ánìwá bá ànábì ní tó máa mú súnà wá bá sallallahu alaihi wasallam ìdán tábà tí a bá ti rí ẹ̀rí àbí àdín tó fẹsẹ̀ múlẹ̀ ẹ fẹ́ jẹ́ ká tẹ́ pé ẹ ẹ ná mo sọ pé ìgbàgbọ́ ọmọ rẹ tẹ̀lé ká lẹ́lẹ́ fún mẹ́kúrà náà kẹ̀mí ó tún balẹ̀ sí ah kí lọ́kàn náà balẹ̀ sí kí ló ń dá òtún ẹ̀mí àdín sẹ́sì. so àdífì ó dàbí Qur'an bí jìbìrì ṣe ń wá ń fa àrẹ́bí ní Qur'an lọ́sọ̀ wá fa àrẹ́bí ní kìnnà sunna wáhìyù ní méjèèjì jẹ́ láti ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ẹ mọ̀ jẹ́ ká fi ìṣesí sọ pé àgbà àdífì gbọ́ tó ti yé ẹ mọ̀ jẹ́ ká fi ìṣe àwọn mí

ọlọ́run bá fi kó méjì papọ̀ fún anabi sallallahu alaihi wasallam wọn ló ti bá sàfihàn omi yìí lọrọ sólà minhum yatlu alayhim ayati wa zakihim wa yu'allimuhum kitaba wal hikma yu'allimuhum kitaba wal hikma al hikma fàájì rẹ̀ ayé as-sunnah ọlọ́run gbẹ́rẹ́ sáà nìdí láti wá kọ́ ní méjèèjì ni láti wá kọ́ ní al-kitab wal wọ́n lè yọ́tọ̀ ọlọ́wọ́

wípé bóòlù ẹ̀ṣẹ̀ mọ́ gbogbo nǹkan yìí ẹlẹ́yìn ní pé mọ́ wọn àjáde náà fi kìtàbí láì tàbàánà nítorí àwọn kọ́lá kẹfẹ́ máa tẹ̀lé ó àwọn nǹkan yìí bóòlù ẹ̀ṣẹ̀ wà máa ajẹ́ pé fẹ́jú lẹ̀ ń lò ajẹ́ pé àfàtúwò mìíràn bíbá àdùn kìtàb wà tẹ́kìfọ̀lọ̀ bíbá àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ yẹn pé kò fútu bẹ́tẹ̀ ajẹ́ pé wọ́n fẹ́ máa mú èyí tó bá tẹ́ sóyé so àwọn àpò ọ̀sọ́yọ́dá kálẹ̀ ìfẹ́ ṣe súnlẹ̀ kó àlàsẹ́ fẹ́ mẹ́lò ẹ fi gbogbo nǹkan bá ti ta alákọ̀ọ́bà lókè nílẹ̀ ìlú súnlẹ̀ láka ṣubú yín ẹ̀mẹ́ kẹ̀kẹ́ méjì mọ́ ẹ̀mẹ́ pè rúmẹ́ ẹ̀mẹ́ ṣe kọ́ mẹ́ gbogbo sáfù kò sínú kùrá ní kẹjọ sọ́dọ̀ dára kírun so gbogbo nǹkan tó bá jẹ mọ́ súnlẹ̀ pátá kálẹ̀ fẹ́ wà sí ẹ̀ẹ́dì pé ìfẹ́ ẹnu náà fẹ́ mẹ́lò wọ́n wà wọ́n fẹ́ mẹ́ yọ tó bá ti wá kẹrin rògbà tó kà sókòtò

à sọ̀rọ̀ wọn obìnrin ẹ̀dẹ̀ lọ sọ́ra pọ̀lọpọ̀ ẹlòmíì nínú yín wọ́n bá sọ àdìsí ẹlòmíì nínú àwọn obìnrin máa gbogbo kan ìyẹn bá dìsí fún pèsè ẹ̀sẹ̀ máa rò ni ẹ̀sẹ̀ rò ó ti wọnú tíà ìwọ́n náà ẹ̀sẹ̀ ṣe kí ni ah, wọ́n ẹ̀sẹ̀ gbọ̀ lọ́kàn ní ìjọ ìṣẹ̀ṣẹ̀ ayọ́ dìsí ní kéèyàn kéèsì oníjà ó ti wà lákọ̀ọ́lẹ̀ bẹ́ẹ̀ ara ṣe kí ni ara àmọ́ باب تقريده صلى الله عليه وسلم على لزوم السنة والترغيب في ذلك وترك البدع والتفرق والاختلاف والتحذير من ذلك وقول الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله اليوم الآخر وذكر الله كثيرا وقوله تعالى إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء وقوله تعالى شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه أفا مو باب مين أو دين به أو أفا مو باب تحرير صلى الله عليه وسلم على لزوم السنة سنة تعالى صلى الله عليه وسلم pé ká má di kùránì sàngílítì kò sí nǹkan tí ń jẹ́ kùránì sàngílítì èmi sọ kò sí kí ni o àwọn tí wọ́n ń fara sọ kùránì sàngílítì yẹn a challenge wọn pé irọ́ ni wọ́n ń pa wọn lè rí ṣe tí wọ́n bá wá rí ṣe tí wọ́n bá fẹ́ rí ṣe fúnra wọn náà wọ́n bàbá wọn ò kì í ṣe kí ni ẹ bá mi jẹ́ tó bá mọ̀ wọn ẹ bá sọ fún wọn pé kí wọ́n yọ súnà kó mi gbogbo ṣẹ̀dá pátápátá ìgbàlẹ́ làwọn kò ní òótọ́ àá lóòótọ́ àá kódà ẹ tíra ìkùrá ní sàmìlì ti ní lòdì bọ́ kẹ́ mọ́ ṣe apá kan kẹ́ mọ́ apá kan àìrọ àbòsí mi sórí nísìn kò sí nǹkan tó ń jẹ́ ọ̀nà tí ò lè sí òdòwò tí ò lè lọ so súnà yìí àmì sí wàlójú ká afẹ́ mú afẹ́ afẹ́ mú bá mi ṣe sí wàlójú kòrò ká gbá súnà mú ká dirú wọn ká má sì mẹ́lẹ́ pẹ̀lú ẹ̀ wàtàrí gíìmù fi dáàlì àti ṣe lójú ọ̀rìn lọ síbi súnà wàtàrí kìlì bí ìdàrí àti pé gbogbo tó má ti pè ní àdá dálẹ̀ bídíà kò lóko bídíà ní bídíà ó máa àti ìjìnà sí ẹlẹgbẹjẹgbẹ a ẹgbẹ́ b alukọ alukọ náà ti di jẹ dídà ìmọ̀ wa gbọ́dọ̀ ìpínra ẹni ọ̀tọ̀ sí pé àwọn àjọkọ̀ mi nìyà àwọn mìíràn ìjọkọ̀ mi àwọn mìíràn ìyẹn ti pínpín olókùnrin pàtàkì pé kí ni olódodo àjọ wa. bẹ̀rẹ̀ máa à so ẹfẹ́fẹ́ eh, eh, yẹn à alámúlẹ̀ yẹn ní inshallah nínú ẹ̀mọ́ lọ gbọ́ akọ̀lọ́dọ̀ sáfù làmọ́jà tádàmù kó ló súnmọ́ ìwúra ẹ̀lẹ́fẹ́ yẹn gbé pé ẹ̀kí sára kọ̀ wá ìdíyà tó ń jẹ̀bi so yíwọ tàfárò kìíyẹn ní ojú kò ní amọ̀lù jẹ̀má ẹ̀ ó ti di pé ẹ ń pínra ayé yẹ̀lẹ̀yẹ̀lẹ̀ afẹ́sọ̀ afẹ́bábù ìfẹ́ yóò sọ fún wa nípa ìjìnlẹ̀ sí àwọn irú ìpín yẹ̀lẹ̀yẹ̀lẹ̀ báyẹn wọ́n ní ikhtilaf àti mọ́ yápẹ́nu ẹlẹ́wọ̀n pé àpẹẹsẹ́lẹ̀ tí a mú alára àwọn afárọ̀ ní masáyìlú fòró àwọn masáyìlú fẹ̀kẹ̀yà náà báwọn kìláàbù kan mẹ́ta pé kìláàbù tí ò lásù sí ni kìláàbù tí ó kè wá láti máa pín wa kìláàbù tí ò ní asùlù tí ò ní bẹ́sì afáfẹ́ sọ wa ká jìnà sí wà á tàbíyìrì mi dàlẹ̀ ó sì fẹ́ kìlọ̀ fún wa pé ẹni ní ọkàn ìjókòó pé ẹ̀dùn ọ̀nà ìwé tí wàá dọ̀lù báyìí sẹ́kọ̀ọ́ sọ́sẹ́ àkẹta ní dálẹ̀ tí yóò tó rọ́ díẹ̀ díẹ̀ tí á fúri ara gbára wa díẹ̀ yóò kàn tó wá mọ́sálà kẹjù lẹ́gbù ìfẹ́jú àbàtúmọ̀ ìyẹn yìí àfáàní afẹ́ kìlọ̀ fún wa nípa ìmọ̀ pín ẹlẹ́yẹlẹ́ àbí mọ̀ ya pẹ́ ẹni léyìí tí ò lásù tẹ̀gbẹ́ wa iná máa hálà kalẹ̀ bí ẹnà mẹ́rin kọ́bílẹ̀ kọ́m káfọ́ tó mọ̀tà ayé wàkìlá fèèm aláàbíyà tó náà wàkìlá fún bá àwọn kẹ́tù lásù sí ní ẹjọ́ náà tó yẹ kí sáráfí máa gé kó sáráfí ó máa dé fèlà fìlà gbé tí ajá pé náà wò náà náà àwọn tó máa àwọn bí ẹ̀ ìṣàlá jẹ́ kí n wo tí àlórí ẹ̀nà lórí kìsì lórí fìlà gbé tí ajá ẹ̀yìn náà pé àwọn pẹ̀lú gọ́sí ní òkú àwọn sáràp kẹ́ wọrú fìlà báyẹn náà ó pé ẹ̀yìn náà dẹ̀wú àwọn afá àtà mọ̀ náà tẹ́gbà sí máa rí ah, ṣé mọ̀ ẹ wà olókè mọ̀ fọyín àwọn fìlà àfọ̀dà àdábà hàn afáfẹ́ hà dára wà púpọ̀ ṣé bá dẹ̀ wù pé ẹ̀rí táwọn tó tó sì kó lọ ń jò ní ẹ̀ alhamdulilayi kọ́kọ́ wọn ti padà kọ́ lọ mú adó àtàwọn náà irú àwọn ọ̀rọ̀ àdábà ló wọn rú ẹ̀mí náà kò sí bí láti mọ̀ bí sí bí jẹun síbi ká ah, nínú àwọn òkòrò já bẹ́ẹ̀ wò ó sún já máa fi síbi já ó sún nàbẹ́ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ jẹ kòrò já lórí tẹ́kù. ṣé ah, ṣe ọ̀nà àpótá afẹ́ mọ́gì gbóná ńkọ́ pẹ̀lú síbi kẹ́ni ẹni tó ṣàgbé ẹ fi síbi rò náà ẹ wá sọ síbi náà gbé mi ẹ gbà ṣèṣe láàbíà ábẹ̀kẹ́ ẹ jọ sáàbẹ̀ ṣé tẹ̀ ìfẹ́fẹ́ jẹun ṣe bí àwọn tébù kan tó jẹ́ bí fọkàn rí rò pé ṣé yẹn òtún fẹ́ máa jọ pé àwọn yẹn òtún fẹ́ máa fi rú ẹ jẹun káńsà wà mọ́ dára wa láàmú nǹkan tó yẹ káwá kọ́ tó jẹ́ dùgbù ẹ̀sìn àmì sọ́fà fẹ́ hàn dára wa kúrò níbi ìsìláàbù ó máa wà bọ́ àwọn ìsìláàbù tó bá bá láàkáyè mu lókè tábà kúrò ní rúkú tí ká dáwọ́ lẹ̀ ní àbíká sí kínú kakọ̀wọ́ mẹ́yà kálukú mọ̀ wo tíra kálukú mọ̀ wo tíra kálukú mọ̀ wo tíra àmọ̀ ṣàǹfààní. wọ́n táwọn kẹ́kẹ́ tó pẹ̀ ṣàlà so ṣàlà tó bá di ní alukọ̀lọ̀ ọjọ́ mẹ́jọ so àwọn aṣọ ìdájọ́ kéèyàn wa gbọ́dá kó tó mọ̀ <laughs>

nìkan ti ṣòro ẹ̀dọ́ ń gbọ́pà káàkiri ọ̀pá àgbé sàǹdà káàkiri agbolé ìmọ̀pá sùkú mórí mo ṣe rí àwọn kan lóúnjẹ ta àgbé àwọn sàǹdà káàkiri láàrin yẹn òun ò pé so afáfẹ́ àdára àwọn mú àyà لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا àyà ìwọ ara ma abẹ́ẹ̀kọ́ àpàtàkì lakum fi rasulillahi uswatun hasana amẹ́ríkà àti àti mú lò pínlẹ̀ kiri ọlọ́run bá ní ń bẹ lára yín lára mímí sallallahu alaihi wasallam àpéjúwe dáadáa uswatun hasana àpéjúwe dáadáa àyà yìí ọlọ́run ní àmì sọ́lá ń jẹ́ àpéjúwe dáadáa fún wa liman kana yarju Allaha wal yawmal akhir gbogbo èèyàn kọ́ ànábì ò lè jẹ́ àpèjúwe dáadáa fún tí ó lè tẹ̀lé ànábì tó bá dàsìkò tó ní ìdí ànábì rẹ̀ bí àpèjúwe dáadáa ọlọ́ni àfẹ́ tó bá jẹ́ pé ó ń gbẹ̀ngbẹ́ pípàdé ọlọ́run dáadáa ó sì gbẹ̀ngbẹ́ kọjá kìá mọ̀ ń bẹ wàdákàrọ̀ lọ́hà kẹfìrọ̀ bẹ́ẹ̀ ń fẹ́ sọ̀rọ̀ yóò tàbí dákẹ́ wàdákàrọ̀ lọ́hà kẹfìrọ̀ àtẹnudọ́wọ́ mo ń pààrà rírẹ́tì ọlọ́run lọ́nà méjì

ìtẹ̀lé ànábì rẹ̀ yóò ju tẹ̀ntì ṣe kí ni o tẹ́lẹ̀ pẹ́ ẹ̀ka lọ́dún ní gbọ́dọ̀ bẹ́ẹ̀ dàbẹ́kọ̀ wọ́n á tẹ́ ṣáàyìn tó pé ẹni tó ń gbọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ ó gbọ́ pé wọ́n á bí wọn ṣe báyìí o wọ́n á bí wọn ṣe o wọ́n á o tíṣẹ̀lẹ̀ bá ti ń ṣẹlẹ̀ ó do é ṣe kọ́lọ̀ mọ́ ọ̀rọ̀ fún kọ́lọ̀ mọ́ ọ̀rọ̀ fún láti ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́pẹ́ ẹ̀ka lọ́dún ni báwo ẹ̀ka náà àti ìmọ̀ bó ṣe bó ṣe òdodo rẹ̀ kẹ́rẹ́ àwọn tẹ̀mí tí wọ́n sọ òdodo rẹ̀ ṣe kí olóyè wàdákàrà lọ́ha kẹfìrọ̀ so àdébísà ó jẹ́ uswatun hasana fún bó bá ṣe lè kà nípa súnà ànábì tó yàrá òjò uswatun hasana pọ̀ eléyìí mo bi challenge gbogbo wa ìkan nínú àwọn afáàṣẹ kàbdàbàzà kàfẹ́dọ̀ Allah ta'ala nígbà tí wọ́n sọ nínú fawaid min adi àyà wọ́n ní nínú ẹ̀ ní pé ikra'u fi síyàrí nàbí sallallahu alaihi wasallam ìkọ́ráwó ìṣẹ́yà rẹ̀ tàbí ìfọ̀lá wọ́n ní ẹlọ́mọ ẹ̀ka nípa ìtàn ìgbésẹ̀ ayé àdúrà sọ̀lá sọ̀lá yóò máa jẹ́ kẹ́ ẹ mọ bí ànábì ṣe rí yóò dẹ̀ jẹ́ kó rọrùn fún yàtọ̀ àṣìlì ìmọ̀ ẹ̀kọ́ sí ànábì sọ̀lá sọ̀lá dáfírí àfáà mi tọkọtẹ àṣàmáyìl muhammadiyya ń bẹ wọ́n hmm? pè masha allah àwọn òun làwọn àṣàmáyìl muhammadiyya àwọn òun làmọ́ ọmọ ń ṣàrọ́ ha rẹ̀ ọmọ kọ́nà àrídẹ́ halkọ̀ wọn fún ẹ ṣe bára bí ṣe ṣe gbá ẹ tó bá ń jókòó rú jókòó yẹn tó ń gbọ́rù nǹkan yẹn òun ó lè lo àbẹ́bí ní uswatu bí ẹni tí yóò mọ̀ lọ ọ̀dà àdìsí bàbá mẹkáníìkì tí yóò sì jókòó wá sí súnà àti ẹ tó ń wá sí halkọ táyà àbẹ́bí òjò uswatu fún jù. àfẹ́tọ́ alọ́mọsáró nífẹ̀ẹ́ nù ẹni tó ń wọ́n nínú ìwọ́n ọlọ́run ọba ṣe ìwọ́n méjì wá jẹ́ hamilu sunna òun ka tira òun ka sunna òun lọ ní kí o sunna ó wá sunna wà lápá nígbèsí ayé rẹ̀ àjẹ́ pé nǹkan ṣe ẹ wú àwọn obìnrin kí fà pọ́jú tí wọ́n sí kásù kásù kò tó lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn mọ sunna ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́à tí wọ́n sọ fún àwọn obìnrin àwọn ẹlẹ́à àwọn ẹlẹ́à ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ́kẹ̀ ń borí tẹ́ ń bora tẹ́ ń ladì kọ́ bora ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ nǹkan kẹ́ nípa àtúrà nípa bó tẹ bá ń tẹ bá ń fọwọ́ bọ̀ sínú díẹ̀ díẹ̀ sí wọn ọ̀fọ́ ọ̀rọ̀ ni wọ́n ṣe bọ̀ fọ́ọ̀rọ̀ bí ṣe bẹ́ẹ̀ rí ẹ̀rọ mi rí ẹ̀yìn umu ẹ̀yìn umu tí wọ́n dára báyìí kọ́ ó ní pé kí ló bẹ̀ fà á ẹ wa ẹ wọn òde ni umu làbọ́jà ń ṣe àkíkọ́ lónìí ó ti lọ ẹ̀rọ mú kìnnìkan kọ́ rẹ̀ fẹ́ẹ́ sinmi kí ni pọ́pẹ́ tó dán lọ́run lọ́wọ́ ọmọ ẹ̀wọ̀ bá fọ́ òṣèṣe ń dán náà bí abẹ́ ẹni ó tó rẹ dú. gbogbo olùdẹ́ mọ́ta lọ kúrúkúrúkúrú ìtí wọ́n ti ẹ̀sìn ọlọ́run gẹ́gẹ́ súnà yẹn ọ̀dà tó bá fẹ́ máa ẹ̀jẹ̀ kábẹ̀rẹ̀ alùpàá àwọn obìnrin kọ́ ọ̀sán ẹ̀rí bí ó ṣe ẹ̀rí pé kì í bá tú ẹ bá ti ṣe ọdí ẹ̀rí àìpàdé àfi di kíní mú ẹ̀ ń nàkọ́yà bí mọ́ ilé ẹ̀ kíní kan kíní kan àti lọ kí afẹ́bá kíní wọ́n ti lọ. so àwọn tẹ́ ẹ̀rí pé tọ́ba gbé iṣẹ́ ìgbà ara wọn òmùmọ̀ a sọ pé a lè rí obìnrin míì tí ó mọ súnà jọkùnrin míì lọ but a sọ ní òmùmọ̀ jíǹsù à ń sọ láti ìran ọkùnrin àti ìran obìnrin lọ́wọ́ ti lọ́dún bá wọn. so ìran ọkùnrin lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n máa ń mọ súnà àbẹ́ẹ̀kì ẹ̀kẹ́sì ju tani lọ ju ìran àwọn obìnrin torí pé àwọn obìnrin àwọn ọkùnrin wà sákàrọ̀ lọ á kẹfí ìrọ̀ wọ́n máa ń wà níbi ìjókòó sẹ́ni mọ́sọ̀ nípa súnà nẹ́bi ju àwọn obìnrin yàrá ni ẹjọ́ fẹ́ mọ súnà nẹ́bi sọ́lá ṣé èyí gbélé mọ̀ ju fẹ́ ká sọ tún fẹ́ sọ lẹ́tẹ̀ mi pọ̀lọpọ̀ wa tá a dé àwọn ìyàwó amẹ́lé ẹ̀lọ́tì wọ́n ta wọ́n mẹ́ nǹkan kan nípa súnà nẹ́bi sọ́lá

àwọn ìyàwó yẹn jọmọ ni ẹ kíndà ẹsẹ pé títí wọn mọlẹ tẹ jọmọ ni yẹn bóyá ìmọ̀kẹ́tì wà lára wọn àgbéyà ìngẹlẹ paradé lọ dìlíbà fún wọn ìyẹn ló fi jẹ́ pé ó dàbí ẹgbẹ́ yìí lọ sún náà jù wọn lọ ẹja fún ìṣàjì sí àmọ́ sọ́nà jù wọn lọ bá àwọn sọ́nà jù wọn lọ ẹ dáhùn àbòsí ti débẹ̀ ẹ ẹ lè sọ sá àmọ́ sọ́nà jù wọn lọ bá àwọn sọ́nà àwọn ọkùnrin mò ń bilẹ̀ rẹ̀ tẹ́lá mọ́tàlá mi tẹ́lá sọ létí ẹlòmíín nú àwọn obìnrin náà ilé ìgbé mẹ́kẹ́ ilé ìtú wà nígbé átà àwọn tí lọ lékí ònú wọn átà àwọn tí lọ lékí tó ká kásálẹ̀ ya dandan tẹ́lẹ̀ ó di kátara ají o átà àwọn tí lọ lékí ònú wọn nígbà àwọn kan mìíràn mẹ́tẹ́ pé ẹlòmíì ó parí ọdún mẹ́wàá lékí láyé kò lè gbọ́ láyé ní lékí gbogbo tó bá tún láyé ẹ̀dọ́rọ̀ bàtà ẹ̀dọ̀ àmọ̀ ẹ̀ bóòlù lè ṣe yí bóòlù tọ̀ ṣe yí àrùdù ẹ̀kẹ̀kẹ̀ tó bá bá fà ní. ó táwọn mọ̀ sáyìn làwọn kan tó ti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀lú bí ẹ̀rọ fọ́tò kẹfọ́tò yóò mọ̀ fún lè tó báyìí kò mọ̀ fún lè tó báyìí kó dẹ́ fíta gbòsí kò mọ̀ fún lè tó báyìí náà torí pé stars kìíní gan wọ́n gbé sórí whatsapp wọn so wọn rẹ̀ rí nìyẹn kan ju tó náà gba skul wọn náà lórí ọgbà ilé kí ó so inú ọ̀rọ̀ tó ń gbà máa ànábì ní uswatun hasana asana ẹ̀ ní wa zakarallaha kathira bó bá ṣe kà nípa ànábì tó bó bá ṣe mọ àríyìn ànábì tó lẹ́bi ni pé àwọn àwọn tí wọ́n mọ àlọ́ nípa ànábì sàlámù òun náà ni àwọn tó kà jù nípa ànábì sàlámù àwọn tó wà nípa ànábì jù àwọn sàhábà wọ́n bá ànábì sàlámù lè wọ́n bá lè wọ́n ànábì lè ṣe gbá ẹ fi àmọ̀ pé ìkànnì ìjọ tó yẹ pé ẹ̀yin lè mọ̀ràn tí ẹ lè mọ̀ràn lè wà fún láyé wọ́n tún sọ pé ẹ̀rí ẹ̀ wá o wọ́n sọ pé ẹ̀rí ẹ̀ wá náà ah, ẹ̀rí náà tó wà ní ah, ẹ̀rí ẹ̀ wá ẹ̀rí ẹ̀ wá so bẹ́ẹ̀ ni àwọn àfáà lónìí náà tí wọ́n jẹ́ àwọn àfáà sún náà so bá wá ṣe ń kà bá ṣe ń kà bá ṣe ń kà bá ṣe ń mọ̀ sí nípa àrùn sọ̀lá sọ̀lá náà kí ni wọ́n mọ̀ wáyé sí ìmọ̀ súnà wọn ìfẹ́ àbẹ́bí ṣe ó sùwà áṣánà ni mọ̀ wáyé so báwa náà bẹ́ẹ̀ ṣe ń gbọ́ tá a ṣe ń gbọ́ tá a dẹ̀ ń múlò náà láàmú tó súnmọ́ fífi àbẹ́bí ṣe mọ́dẹ́lì wa inshàlá eléyìí kó kàjọ fáìdà tó muhimma tó bá di jẹ́mẹ́jọ báàbù yìí á bẹ̀rẹ̀ ní afresh adùn wàlẹ̀ yìí nìyẹn lọ́lọ́ kí ni nílẹ̀ ńlá nígbà mú pé àwọn ẹ̀rí tí àfa olùsílà tó fún wa ẹ̀sọ́ lọ́la alẹ́ jẹ́lá ìlà ìlà wa أن يوفقنا لما يحب ويرضى هذا والعلم عند الله وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته